ọjọ́ kẹsàn-án nínú oṣù safari ẹgbẹ̀rún ọdún àti ọdún mẹ́rin ọdún àti ọdún méjì ti di àádọ́ta ìjọba. السلام عليكم ورحمة الله وبركاته. sọdún ìtẹ̀síwájú ni wọ́n á kà ní ti sọ́ra. Bí bí lónìí. ما يباح للخطيب في الخطبة مطلقة نعم فيكيو سنينو دار إنه دار سلطة وخطيب إمام جابر في الخطبة في الخطبة níbi kútúbà rẹ̀. èyí tí a gbé láti ní àdéhùn ọgọ́rùn-ún márùn-ún àti mẹ́ta lé ní ọgọ́rùn-ún àdéhùn ṣááyé ní ìṣòro àti àdéhùn. جلست إلى رجل له سلطة من رسول الله صلى الله عليه وسلم قال له الحكم بن حسن الخلافي. اه اني شعيب بن زريق أنا مزوق في عراق أمريكا عراق من صحابي عند هذا كل صحابي هو يبي تو حاجة عند الله سبحانه وتعالى كوزي بيتا كوزي أو أنا كوزي بيتا كوزي عراق مزوق قرني حكم بالحزم àyíkúlà sí i. Fàánṣà ayò àkíkùnà. Ẹni ilé rẹ̀ ti bá wa sọ̀rọ̀. Ọ̀la wàfàtú ìlà Rasulullahi sallallahu wasallam sábẹ̀ àrùn àkín àó àti àtìsìn àkìn. Àkọ́nà àlè. Àwọn náà bá òṣìṣẹ́ ọlọ́run. Gẹ́gẹ́ bí àwọn èrò tí máa ń dé tí wọ́n wá ọ̀wọ́ bẹ̀yẹn náà lálọ́bọ̀ sọ̀rọ̀ sọlọ́lọ́ àríwọ̀ sílá. ó ní èmi jẹ́ ẹnì kejì àwọn ẹni méjì àbí ẹnì kẹsàn-án àwọn ẹni mẹ́sàn-án. abalọ̀wọ́ yóò bá níbi sọ̀rọ̀ àríwọ̀ sílá. ọ̀kùnrin náà yára ọ̀ṣun lálọ́ dòrìnáìka fáríhùn lọ́ha lánàá ìbìlẹ̀ ìkọ́ ẹ̀. ó ní àwọn aṣọ bẹ̀rẹ̀ òkú sí ọlọ́run àwọn ń bẹ̀rù báyìí ṣàdúrà dáadáa fún wa. Àmọ́rọ̀ bí náà, àwọn àmọ́rọ̀ lánàá di ṣe ìmìnà ìtàmù ìtọ́. Ó pàṣẹ fún wa pẹ̀lú ìkàtà nínú kínú ìtàmù tàbí nù. Ọ̀ṣà nù ìtàkàdùn. Ẹ̀ ìpàtàkì nígbà yẹn lẹ̀ ní dúró ó kéré yẹn ní pé àpàtàkì ẹ̀ púpọ̀ jù. àkọ́mìnà bí ha àyàmọ̀ ṣàhídná bí ha lè jùmọ̀ àtà mọ́ àrọ̀súlélá sallallahu alaihi wa sallam. a sá lo àwọn ọjọ́ kan níbẹ̀ nínú ọjọ́ tá a lò a gẹ́ ní ìjọ ìjọmọ̀ nínú àwọn ọjọ́ yìí pẹ̀lú ìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam. ọkọ̀ mọ̀ mùtàwáfíà àlà àtọ̀ Ànábì sallallahu alaihi wasallam wá dìde jíjọ tó máa yàn lẹ́ni tó rẹ́sì lórí ọ̀pá. Àwòkọ́ òsì. Àbí ọ̀run ọmọ ọ̀pá wọn máa ń ta yẹn. Ànábì sallallahu alaihi gúnlẹ̀ ọwọ́ rẹ́sì lórí ẹ̀. Alhamdu Allah wa asna alayhi. Ànábì sallallahu alaihi wasallam wá dúpẹ́ tọ́lọ́ ó sì fi ẹ̀yìn tó tọ́ ó fi fún Allah tabaraka wa ta'ala kọfífáàtì ìyèbáàtì mùpàrọ̀fáàtì. àwọn gbólóhùn tá a ní sọlá àgbàlá ń pèsè kúkúbà kẹkẹlẹ máa ti ń kọfífáàtì àwọn ọ̀rọ̀ tó fúyẹ́ ìtumọ̀ ẹni kọ́rọ̀ ní oògùn lọ́yẹ̀ báyìí wọ́n jẹ́ àwọn ọ̀rọ̀ tó dáa ìbára káàdì ọ̀rọ̀ tó ní kùkú lọ́rọ̀ ọmọ kọ́ọ̀lù ayọ̀ anas innakum lan tutiqu aw lan taf'alu kulla ma umirtum bi nínú kẹta ní sọlá àsàláwà sọjọ ìrìn pé ẹ̀yin èèyàn ẹ lè lágbára àbúlé ẹsẹ ẹkọ ẹ lè ṣe gbogbo nǹkan tí wọn bá pa yín láti ẹgbẹ́ ẹ ṣe. walakin saddidu wa àmọ́ nínú àwọn ọ̀rọ̀ tó dúdú fi ṣe kó tó máa jọ ènìyàn. Àlàyé ṣẹ̀tì dùrù. Àmọ́ ẹ̀dùn dọ̀gba, ẹ̀dùn dédé. Mo fẹ́ bàṣẹ tí ó ń tọ́ kó dàkú má pọ̀. Wọ́n á ṣe mú kẹ̀sì máa dùnnú nítorí ìdùnnú ti kẹ̀sì. Nípa bẹ́ẹ̀ àdúgbò ìdílé wa ká fẹ́ràn rẹ̀ kẹ̀kẹ́ ìdílé. Mo ta fẹ́ fún àkọ́kọ́ yìí nínú kótóbà rẹ̀. Àwọn oníkọ́jọ́ sí pé àǹtàkù rẹ̀kẹ̀ náà tó wù ọ̀gbìn báyìí. Àwọn gbólóhùn tí ó bá mú wa kú yẹ. Ọmọ ẹ̀gbẹ́ ọ̀dọ́ ọ̀dọ́ máa sọ wá tí ó lè. Àbí ìṣèlú àmì ìdí tètè gbọ́ yẹ. Ó kú yẹ kọ́ máa wù ú lórí jáde ní ìṣẹ̀ṣe fún sáàkiri tó ń pa gbọ́dọ̀ mú wá ní àjẹ́ ìyẹn gbọ́dọ̀ sọ ní gbogbo ìgbé táwọn èèyàn bá ti ń gbọ́ báyìí ọ̀rọ̀ ni ó ti máa yé wọn ẹ̀gbọ́n ọ̀sẹ̀ pàtàkì náà àwọn ọ̀rọ̀ tó kú yẹ lóṣù sọ̀rọ̀ tó ta ó yẹ pé ó tún yẹ kéèké ọwọ́ abẹ́ ìpè àbẹ́ẹ̀bí àbí ọ̀rọ̀ àìsàn ọgbọ́dọ̀ síbi kútùbà ọyìn bá gbogbo ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ alábàárìkà ọ̀sọ́rọ̀ tó lè lábàárìkà tó kéèyàn dá pọ̀pọ̀ ka ọ̀rọ̀ lọ ó sì ka àdé ìfàdébí sọ̀rọ̀ àlè ìlú àwọn nǹkan tí a fẹ́ pẹ́pẹ́ kọ́pì kó tí kọ́ wà nínú kútùbà rẹ̀ hadith mi tún ni hadith amọ̀ sẹ́mi àjábẹ̀rọ̀ bùnà Abdullahi rọ́dí Allahu anhu يقول دخل رجل لمسجد ورسول الله صلى الله عليه وسلم يكتب يوم الجمعة أمر لهم بجابر وعبد الله رضي الله عنهما alárakùnrin kan wọnú mọ́sálásí nígbà tó ti jọ ọlọ́run ti máa ní sọ̀rọ̀ lọ́wọ́ níjọ júmọ̀. ọ̀la àsànláì. ìdíjọ́ náà wá sọ fún arákùnrin yẹn wípé sóò ti kírun sá. ọ̀la ẹni ẹ ti kírun ọ̀là kó tó lè ọ̀kàn àtàyìn. níjọ́ náà wọn àtọ̀jọ́ yá dìde nígbà yìí kó o kírun rákà méjì. wàfẹ́rẹ́ wáyà ti kútùbàtà ọ̀là tó lè ọ̀kàn àtàyìn. wàfẹ́rẹ́ wáyà ti kútùbàtà ọ̀là tó lè ọ̀kàn àtàyìn. nínú rẹ̀ wáyà tọ́jọ́ ti kò tẹ́ ibà nínú ìtúsọ náà tó sọ́ọ̀lì rọ́kà àtàyìn kírun rákà méjì ẹni yìí àwọn míì ní afọ ẹni yẹn olùkọ́ rẹ̀ ní sùlẹ̀tì ẹlẹ́mọ̀tò káàní sùlẹ̀tì ẹlẹ́mọ̀tò káàní àwọn lẹni tọwọ mọ́sálásí gbà káàkiri sọlá àfúráṣẹ tó sùpà lọ́wọ́ ìjọ ìjọba wọn sọ fún mi pé sóò ní fíọ̀n tó lọ mọ̀ bí gbọ̀ngàn sọ̀rọ̀ ìgbéyàwó kàáfẹ́ yìí wọn kàwé yìí ó mọ̀ wípé àwọn owó àwọn ọ̀rọ̀ táwọn ọmọ yìí sí afẹ́rí ilé ọ̀dọ́dọ̀ wọn. Torí ẹjọ́ tó wà nù mọ́tò àbí ẹ̀dínlá àwọn ní méjì lè mọ́ bá tilẹ̀ rẹ fún túbà báyìí, mo gbọ́dọ̀ sí lẹ́bí lànà. Ṣùgbọ́n àdéhù tá a kéwú níbẹ̀ àdéhù yìí pẹ̀lú àdéhù mọ̀kànlájọ́ ìsọ̀hìn mùsùlùmí. Àdéhù yẹn dẹ́wà ní sọ̀hìn mùsùlùmí àtàwọn mùsùlùmí nípa tẹ́lẹ̀ sọ́lá àtàlà mẹ́rin tí ò sí nẹ́ńbílà kàdí ìyàtọ̀ náà ti ń tẹ́. ọ̀wọ́ ya tó ní àtàlẹ́ tó sọ́lá lọ́wọ́ ó lè sọ fún pé bó ti kí ni o ó kíra káàdì ju kàdí ìyàtọ̀ náà ti. bẹ́ẹ̀ láti rí i pé kò sí ọ̀rọ̀ níbi mo tọ́wọ́ ọjà rẹ̀ mẹ́rin jí káwọn sọ pé èèyàn gbọ́dọ̀ sí nẹ́ńbílà nígbà tí lè mọ́ pàṣẹ kí ni o ìbára ti kó sọ́lá lọ́wọ́ hadith eléyìí sọ pé ọ̀rọ̀ òní lẹ̀. hadith ń jáde òní ìtúrẹ́. lọ́dí aláwọ̀ àníhùmọ́ ana nabiyya sallallahu alayhi wa sallam ana yaqumu yawma al-jumu'ati ila sidaratin aw naqlatin. wọ́n lọ́dọ̀ bí sọ̀lá ayọ̀ sọ̀lá. ọjọ́ ẹni tí máa ń dìde lọ síbi igi kan àbí igi ọ̀pẹ kan á dúró síbi igi jíjọ jùmọ̀. قالت امرأة من الأنصار أو رجل arábìnrin kan náà àǹsọ̀ àbíkàtà fọ́kùnrin kan náà àǹsọ̀ ọwọ́ àtọ́lá ìgbé يا رسول الله mú fèrè òtítẹ́ ọlọ́run ألا نجعل لك منبرا ó já sí mímbà yìí fún ألا إن شئتم ǹjẹ́ ọlọ́run ọ̀dà àtẹ́gbà fẹ́lẹ̀ جعلوا له منبرا Fọ̀lámọ̀ kánà yá ọmọ lè jùmọ́ áté lófin àrìn ìlàlè mìíràn. Ìgbà tó wá jíjọ ọjọ́ wá, wọ́n wá gbé mímbà ní ẹ, ìyẹn ni pé wọ́n ní kàní ìsọ̀lá àtọ́lá gbé mímbà ní ẹ lọ. Àtọ́ra ti nẹ́kùlá tó sì yá àkàtì. Ṣùhánàlá, ilé iná ẹ̀jẹ̀ kan nínú àwọn àmì ìyá kankan ní ọjọ́ ìtàkùn àfọmọ ọlọ́rọ̀ àrò ìjọ. òun ni bí igi kòkò tí e dájú jò káàdì sọlá àtàlà máa ń dúró síbẹ̀ sí ìbánisọ̀rọ̀ fáwọn mùsùlùmí jẹ ọtún wa. wọ́n pe nígbà tó fà nẹ́bí báyìí kí wọ́n ní ká nẹ́bí gorí nígbà ní ẹ̀rọ ọlọ́rọ̀ àrò ìjọ. bí ìdìbò fẹ́ẹ̀ ti gbọ́ tó lálàáfíà bẹ́ẹ̀ ni ọ. Ẹ̀yà. Ọmọ nẹ́sàrà nàbí sallallahu alaihi wasallam àtọ́mọ̀ ha ilé. Wọ́n ní báyìí kò sílá àtàlà tó sọ kalẹ̀ lórí títà rí nìyẹn. Ilé yí ìpè ní sunkún tí mo mú bí ọmọ kékeré. Ìgbè fọmọ gẹ́gẹ́ bá gbé wẹ́ẹ́ wẹ́ẹ́ wẹ́ẹ́ bẹ́ẹ̀ ni gbìyànjú dédé. Òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àtọ́mọ̀ ha ilé. Wọ́n wá gbé gírì mọ́ra ẹ̀hìnù àníyàn sọ̀bí yìí lẹ́yìn. ẹ̀ka dáadáa ẹ̀hìnù. ẹ̀hìnù àníyàn sọ̀bí yìí lẹ́sìn yóò tàkàn. ó wá bẹ̀rẹ̀ sí ní kí síbi síbi gẹ́gẹ́ bí ọmọ kíkí dáadáa sí máa ń kéèyàn. yóò fi dákẹ́ tó bá tẹ̀sẹ̀ dáadáa sí máa ń ké lọ. bọ́ọ̀lù àná sọ̀lá kálá ń fẹ́rẹ̀ ìjì ìlẹ́wọ̀. Wọ́la kánẹ̀ tẹ́bùkì aláàmọ́ kánẹ̀ kẹsìmọ̀ òmìnà zíkírí ìdáhà. Wọ́n ní kò sí ń gọ́fà àzíkì ní bí kí o. Nítorí orí àzíkìrí ìrántí ọlọ́run. Èyí tàbí sọ̀rọ̀ àtàlá máa ń ṣe lọ́dọ̀ ìkíkiri tó wá bá sábà. Ah, ó ti ayé àwọn ẹlẹ́fọ́ fáwọn èèyàn ní àwọn ọ̀fẹ́ gbọ́mọ́. Àzíkìrí yẹn ẹ̀mí àwọn èèyàn pọ̀ láti gbọ́ nínú. Nígbò làwọn èèyàn ó lẹ́nu gbogbo ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí àlàǹfààní ọ̀fẹ́ ìtòkùn ọdún kí ti máa ṣiṣẹ́ ọwọ́ àwọn ọjà máa ní o bọ́ọ̀ fẹ́ káwọn èèyàn lájẹrẹ àǹfààní já yíyó pé ìjókòó gbọ́ wà sí àárọ̀ lásùbà náà ìrọ̀lẹ́ la tún gbé kalẹ̀ yìí ẹnu ní ìbẹ̀rẹ̀ ìkùnlé wọn gbọ́ kò ní wá júmọ̀ àyí náà ló tún dájú pé wọ́n yọjú ọdẹ já máa gbóde wọn àwọn lè mọ́ mú oṣù tí wọ́n bẹ̀rẹ̀ fún ìsírì lẹ́nu ní ìgbé oyè ọ̀sẹ̀ bí oṣù bẹ́ẹ̀ ẹ̀yẹ kó ilé ẹ̀yọ wọ́n àti làwọn èèyàn gbọ́ wọ́n àti ní kí ìyè kùkù ní gbọ́ ọ̀gbọ́ ọlọ́gbọ́ ní kéde ọmọ yìí èèyàn tí ìwà ti ní òkè kí ní pápú wà sí ní oṣù ẹ̀fẹ́ gbọ́ rárá ọlọ́run ọba kọ́sàtúnṣe wa kọ́sàtúnṣe wa dé ọwọ́ ayé o àbí ọdún káà ó ní ìtàhà ìtù ó ní ma lọ bá ìnẹ́bí ńlá tó ń ṣe fún túbà lọ ó ní ma sọ pé òjíṣẹ́ ọlọ́run àlejò ní mí mo ṣe dé yìí mo dé láti wá bèèrè àlámọ̀rí ẹ̀sìn òun ò sì mẹ̀sìn kẹ́kẹ́ ń dùn ẹ má jẹ́ àgbàgbé fún aláàbẹ̀bí ń ṣe fúdúkà lọ́wọ́ ọlọ́lọ́run àlùfẹ́lá bó ti ṣe ọlọ́run ti kéèsì ẹ̀yìn Subhanallah, ó ti pa kótó bá tì ní ọlọ́ba wa fún ètò ní ọwádọ̀. Ọba lọ gbájà kan wá fún. Ó ní kódà mò ń rẹ́tí báyìí, mo lérò pé ẹsẹ̀ àga ní rí ní mẹ́bí ẹsẹ̀ àga ẹjọ́ ẹ̀. ẹ má jẹ́ agbára òjújẹ́ ọlọ́run kó lórí mímbà rí kó ṣe kó lórí mímbà rí gbà sí kí ń ké ní ìjè ló. bàtàlákùnrin yìí tún dé òjújẹ́ ọlọ́run sọ̀ kalẹ̀ lórí mímbà rí wọ́n bá ga onírin fún ọwọ́ àjòkó tẹ́ni ọba bẹ̀rẹ̀ sí ní fíìmọ̀ mi nínú kẹtọ́lọ́run fi mọ́ ọ́. Nígbà ọ̀parí ọ̀rọ̀ sọ lómi rẹ̀, ọba ọ̀padà sí ibi sótúbà tí ń ṣe lọ. Ọwọ́ parí sótúbà rẹ̀, jàmá, kí lè mọ́mù kẹfà ṣe ní ìjàrin ọ̀sán ju wàhálà ọ̀. Ìmọ̀mù wa máa dá wàhálà alẹ́ ọ̀. Mo gbogbo ilé yẹn nípa fún tọ́pìkì pé wọ́n yóò bá òye lè kàn fẹ́ ibi kí ìpòtù bá ti. Àti kìí ṣe wọ̀. Ìyẹn lè máa ṣe kótó àlọ́ kí ẹ lè yẹn náà fi rà nígbà tẹ́ ń ṣe fún túbà lọ́wọ́ ni ó dáhùn. ìbá máa fi hàn hàn hàn onídìí. àwọn ìsìn parí ọ̀rọ̀ ká máa bá kú túbà tá à ń ṣe lọ. ọ̀rọ̀ pé ní ọ̀rọ̀ kejì ó túmọ̀ fún nǹkan ní ilé ìwọ̀ kọ́sùbà tí ó sì máa kọ́sùbà. igi kùkù tó sunkún. Gbígbọ́ ìjọba sọ̀kalẹ̀ orí títà ìkọlọ̀ rẹ̀ lẹ́fún arákùnrin àjèjì ilé pọ̀mọ̀ kẹ́kẹ́ mẹ́sì mo tọ́ fẹ́ kí ìyẹn kò yé ọjà rí báyìí ẹwọ́n ọlá tí wọ́n ń kírun àwọn abẹ́ béèrè jíjọ́ lọ́dẹ̀ tọ́pù tó sọ ọ̀dà ló ó sì pọ̀ sínú ọ̀rọ̀ padà adébà náà sùn ní ìsúnlẹ̀. ọdí aláwọ àyàn wọlà làkọjú ọ̀rọ̀ ètò nàbí ìyá sallallahu alaihi wasallam padà mọ́tò kọ́mù sọ̀láàtì wọ́n lè mú rọ́jùl. ó lè fi rí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam nígbà tí wọ́n ti ṣèkọ́ ọmọ ọ̀run báyìí wọ́n ti gbé òun tó ẹnikẹ́ni tó ń bá sọ̀rọ̀ lọ́wọ́. ìyókùn báyìí hu wà báyìí náà lè kíbìlà àmọ́ yàtọ̀ ló yóò kà lé ẹnìyẹn wá wà láàrin rẹ̀ sí kíbìlà alẹ́dọ̀ yẹ̀ tó gbò ó fẹ́ nìyẹn sọ̀rọ̀. ọ̀là pẹ̀lú ọ̀rọ̀ àìsù bá gbọ̀hún lẹ́ni àtò mí tó lè kìyà mi nàbí sallallahu alaihi wasallam láwù. àti ó tún lẹ́tọ̀ dáadáa lè mọ́ ẹ̀rọ bá ti sọ wípé bí òun lè mọ́mọ́ ogun jọ ọdún wa pé kó tún bá rẹ̀ kú àmì ní pé lè mọ́mọ́ ogun jágbọ́ yẹ. Àtúntò ẹ̀rọ tó lè mọ́mọ́ láti àrùn. Òun lọ́wọ́ àtọ̀ hadith wípé mo rí apá kan àwọn sọ̀hárà àwọn tó lò ní tó lè kíyà nàìjíríà sallallahu alaihi wasallam nípa tó ti sọ ọlọ́run tẹ máa ń dúró ní orí òun tó ẹlòmí ò ti sọ òwe ni àdéhùn kẹtọ́ lẹ́ẹ̀dọ́ múlẹ̀ mọ́mú ni pé rúlẹ̀ mi ó ti lẹ́ẹ̀dọ́ múlẹ̀ mọ́mú wọ́n sì kọ́ mọ̀tá àkọ́kọ́ ti rẹ̀ gbàgbé ìrọ̀rùn ó máa lẹ́yìn tó ń bá sọ̀rọ̀ lè bá sọ̀rọ̀ ọlọ́mọdé ni ọ̀rọ̀ ìlànà ti fẹ́ dojú ní yẹn déédéé ìgbà àdìsọ́ ti kọ́ mọ̀tá wọ́n sáré fi fóònù sí. À ah, ẹ̀mú gẹ̀bá ẹ̀mú gẹ̀bá ẹ̀mú gẹ̀bá yìí, ó ti kà fóònù bàrà. Nítorí òun rí ẹni nì. Wọ́n bẹ̀rẹ̀ lọ́sẹ̀ ṣe à àwọn olùmọ̀ máa ń bọ̀ à ah, lórí mímà lẹ́bí ń rí ìsìnkú kọlù sílẹ̀ mọ̀ tó dá wọn lóhùn rẹ̀. Àtàkì ah, bẹ̀rẹ̀ wọ́n fẹ́ ti kọ́ wọn. Wọ́n lẹ́nu yẹn ń bẹ láàrin níwájú àdéhùn sọ̀lá àtàrà sí kíbla. Yín sì máa sọ̀rọ̀ títí tá wọ́n fi padà kẹ́rọ̀ àtìyànjú ọ̀rọ̀ lè mọ́mú nínú tọ́lẹ̀tọ̀ ọ̀rọ̀ mẹ́rin la mú àwọn àkọ́kọ́ kọ́rọ̀ mọ́mú ọmọ níbà ó lè tọrọ tìbí ọgbọ́dọ̀ lékè nú ọgbọ́dọ̀ lé ìgbónú ọgbọ́dọ̀ ní ìsọkúsọ nú ọgbọ́dọ̀ ní awẹ́wà nú ọ̀rọ̀ àgbáríkà wọn ti ní kí ẹ̀ka bàánà tàbí ìdílé ẹ̀ mú àlàyé àwọn sọ́lá òbúrú ní ẹ̀rọ rẹ̀ ní nǹkan òye fẹ́ àti ẹ̀rẹ́ pàṣẹ níbi tó ti ń kírun tó ti ń ṣe kúsùmà lọ́wọ́ lè ṣe. kódà kì í ṣe yẹn nìkan ìwé lè mú ìwádìí. ẹ̀fọn ṣe kúsùmà lọ́wọ́ náà lórí alhassan malhussein nǹkan nù wọn. ọwọ́ sọtọ́ balẹ̀ lásán yẹn kọ́ lẹ́sẹ̀ lọ́fẹ́ máa gbé lulẹ̀ nígbà wọn bẹ̀ sọ̀ka lórí mímbà ó sì lọ gbé ọmọ yẹn wá lórí mímbà ìṣe mọ́ sọ fún ìṣẹ́lẹ̀ ìṣe ìdámà àmúhálùkùn àwòládùnú ẹ̀dùn bẹ́ẹ̀ ó yẹ pé àsìkò burú nígbà tí lè mọ́ bá sọ pé tó là lọ́wọ́ láti àwọn òṣìṣẹ́ wọn. àfààní mọ́mínà kálá àlùkòtòlà kálá àlùkòtòlà bì ìṣe àwọn tí ń kírun wọn tí wọ́n máa ṣe nígbà tó bá sọ lọ́wọ́. àdéhùn sábà bọ̀ ní الله صلى الله عليه وسلم قال احذر الذكرى أدنى من الإيمان قل فاحذر الذكرى ẹ máa wá gbọ́ kúkú bá ẹlòmíì wá gbọ́ ìlú nìkan ní ọ̀wá àti ìlú ọdún wa wàtìmú ìyẹnà ìmà ẹ̀sùn má lè mọ̀ ọ́. إن رجلا لا يزال يتباعد حتى يؤخره في الجنة. سبحان الله. Kúrẹ́ lòmíì ni kò níyẹ kò ní gbò yọ máa jìnnà ọlọ́wọ́ fi mú sẹ́yìn lálùjẹ́ náà kódà kọ́wọ́ rẹ̀ tí àríyàn bá jí wàhálà ní o kálí ní báyìí ọ̀lẹ́lá ìlú mọ́tàlú náà èèyàn máa ń tẹ̀gà bíi pé nǹkan ò ní káyàn ní o wọ́n kúrú jẹ bọ̀ ilé rẹ̀ wá jí ilé kọkànlé ní ọgọ́rùn-ún ní yàrá rẹ̀ wá wọ́n sì ń pín búrẹ́dì àtẹ̀yìn àti tíì gbogbo ẹ̀ wọ́n ń kú bọ̀ wá àtàjẹ́ wọ́n pín gbogbo kínní níbọ̀ tó ń tí rí wọn lókèrè wọ́n sì lọ sọ̀rọ̀ jáde kó fi ara rí láyé bí yìí nìyẹn o kájẹ̀sí kò sí nǹkan tí ò ní tó lálùjẹ́ náà o ṣùgbọ́n èèyàn ò ní yé máa jìnà títí tọ́lọ́run ọbọ̀ fi mú jìnà lálùjẹ́ náà kó dà bọ́ wà lùjẹ́ náà wọ́n kàn tún wà ní jìnà jìnà tètè ẹ̀rí pẹ̀lú ó fi ẹ̀fẹ́ tàwa máa mú yẹn àwa máa mú ọ̀gá àmàgbọ́ kútúbà a sì súnmọ́ ilé mọ́mú dáadáa àbí ìtúsà ayé ló mọ̀ sẹ́yìn. أنا أبا هريرة رضي الله عنه أخبره أن رسول الله صلى الله عليه وسلم قال إذا قلت لصاحبك يوم الجمعة أنصت والإمام يكتب قتل لغيرك أتلي ماينوس يوم ماينوس إنه سنتي ما هو أبو nígbà tí lè mọ́mọ́ ti owó tó ta lọ́wọ́ mo ní kíkẹ́ tọ́ba rẹ̀ ti fi ń sọ̀rọ̀. inú hadith àbí ìrọ̀rọ̀ yìí wọ́n lòdì sí ọlọ́run sọ̀lá rẹ̀ sọ́lá ń sọ wípé ìdá kúkú àti sọ àti ìdàgbà ọ̀tọ́ á hàn sí. tó bá sọ fún èkejì rẹ níjọ tí màá fi kájẹ́ kí lè mọ́mọ́ dẹ́nu mú sí lọ àìwọ́dẹ̀ sí lágbóò yẹn lágbóò yẹn ni àìkàlámù bá a fẹ́ ọ̀rọ̀ bàjẹ́ lọ́sọ̀ọ́ ìtumọ̀ rẹ̀ ní pé hadal kalamu ìrẹ́ ìrìn mahali ọ̀rọ̀ yẹn ọ̀bọ sáàyè rẹ̀ ló fi ti sọkúsàn ló fi wórówóró ẹ̀sùn táwọn èèyàn sábà rẹ̀ ń gbà nìyẹn wọ́n bá sì kọ́ ọmọ sẹ́ńtì ẹni dáwà ní láàrínlá àìlọ́lá àdọ́gbà ṣẹlẹ̀ ìkẹlẹ́ ọ̀rọ̀ àdúgbò ṣẹlẹ̀ ìtọ́jú àtẹwọ́lá ọ̀ṣun ẹni dáwà ṣé ìwà ni ká ìbára rẹ wọn ta ah! wọn wà ní àwọn àti láyé láyé lọ́la wọn ẹ̀ láàyè yẹn ni wọ́n ti ní ọmọ àti. àbá parí ń báyìí àwọn olùdó lè ṣe láyé láyé lọ́la kọ́ àbá sàlù àlàdù ibi àtàyà rẹ̀ àbá tó parí ní tẹ̀sí bí òun subhanallah alhamdulillah lọ́la àgbàdo àti. wọ́n tún fẹ́ wí ní ẹ̀yìn sóbì àbẹ́ni ọ̀gbìn ọ̀gbìn ó lè gbádùn rẹ̀ dáadáa wọ́n ní ọba ṣe wọn àbí má ṣe lásìkò. irúfẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni dákẹ́ yìí wọ́n ipá ń gbọ́ àti bí irú bá ṣe wà ní hálíkọ̀ ìṣẹ̀jẹ̀ wa ń da bíbà yìí ló ń ìyẹn lè sọ fún kọ́ dákẹ́ ó sọ fún sọ lọ́sọ àkọsọkúsọ ibi tó lọ́rọ̀ sọkúsọ bó ti lọ́rọ̀ dáadáa tó wọn ìgbà tí mọ́ bá sọkúsọ. Adé Abdullahi Bọ́dún Amọ̀ عن عبد الله بن عمرو بن عاص عن رسول الله صلى الله عليه وسلم أنه قال من اغتسل يوم الجمعة أنا ما الجمعة ثم مثل في امرأته أو أتو هذا فيني ó lọ lọ fi ń ta ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ bá ní lọ fi ta. ó sì wàá wọ̀ nínú aṣọ tó da rẹ̀ lónìí. ẹgbọ́ o ká lọ ọtọ́ ohun àwọn èèyàn kọjá lọ sí káàkiri ẹ̀yà yẹ́lẹ́gbó kọ́ kò sì tún sọ̀rọ̀ nígbà tí lè máa mú ṣe wá sí lọ́wọ́ káàkiri ti kàfàrà tá lè má bẹ̀rẹ̀ jùmọ̀ rẹ̀ tọ́lọ̀ kíyàn ọlọ́run sì fi ṣe ìparẹ́ ẹ̀ṣẹ̀ fún ìparẹ́ ẹ̀ṣẹ̀ fún láàrin jùmọ̀ àyàn sí jùmọ̀ Aya. Oh. Ẹni tó bá wá lọ sọ̀rọ̀. Àbọ̀tẹ̀yàn lọ́rùn kọjá kó fi dé sáfù tí ń lọ nílò Júmà. Káyọ̀ rọ̀. ọgbà rẹ̀ kò sí méjì bíi ìtúnrẹ̀ Nígbà tí lè mọ́mú ibi tí ìjòkó bá ka ọmọ ni ó jòkó sí. Àdúgbò pé àwa asúmọ́lẹ̀ mọ́mùmí wa, àrẹwà bíbí, balọ̀gbà bíbí, ọtún lè mọ́mù làgbọ́dọ̀ wà ẹ̀yìn tẹ́ tètè. Yàtọ̀ sí condition tó bí bá ìwé yẹn lọ ọ̀tọ̀, àbẹ́lú àlàjá. Ẹja ayọ̀ ilé ìdókò fẹ́. Torí àdéhùn mi sọ pé sẹ́nìkan bá ti ìdí ìdókò ẹ̀ sọ́wọ́ àkòlè, òun ló láàyè àbá àjẹ́ yìí wọ́n dáwà kódà kọ́ fẹ́ lọ yí àgbẹ̀ ọyí àgbẹ̀ ó fi gbogbo ọdún sábà láwọn tó ń lò sí fifteen minutes wọ́n fi fi parí ojú bá wọ̀ rẹ̀. àtikẹ́tì rẹ̀ kò sí kàtúsùmọ̀ ẹni yẹn ọkọ̀ ọ̀tàrí àwọn èèyàn eléyìí yẹn yọ ọkọ̀ fẹ́. ayọ̀ lè ti kó fẹ́ nítorí pé òun lọ́tà láàyè èlì nílẹ̀ ẹ̀kọ́ àbáfi ń bóun ojú omi lọ́wọ́ yìí. ṣùgbọ́n wọn fẹ́ wọ ọkàn ó jẹ balẹ̀ sí àtúnṣe máa lọ mú àdéhùn ńlọ́lá ìlú púpọ̀ rẹ̀. tó nípa bẹ́ẹ̀ minus méjì kan bẹ̀ láti yọ owó nígbà tí lè fún báńkì ọ̀sán lọ́wọ́ minus àkọ́kọ́ àwọn oníkéèyàn sọ̀rọ̀ tí wọ́n bá ń sọ tó tó àwọn sọ̀rọ̀. minus kejì àwọn oníkéèyàn pọ̀ ní wọ́n ta lọ́rùn yẹn ó fi dé sáwọn sílọ̀ ní ìlànà ìgbàládà àbújẹ ẹsẹ kejì. wàá là ábá ti ṣe kankan nínú méjèèjì àbó ṣe méjèèjì ọ̀ká ìlà láti lọ́rọ̀ gbàládà ọ̀ká ìlà tó bá mi ẹ̀ lórí mi. hadith àná sọ fún ìfọwọ́. Ọlá àtàrọ́jùlù àrọ̀bíyù min ahli Badu ila Rasulillahi sallallahu alaihi wa sallam yawmal jumu'ah. Wọ́n lè rí ọkọ̀ ìfà, àwọn òkú, òkú ló fi wá dé bó ti wá bọ̀ ìfúnṣẹ́ ọlọ́run jọ ọjọ́ wá ní. ọ̀pọ̀lọ̀ ya Rasulullah alákàtìlẹ̀ mọ̀ ṣíyà. wọ́n lè lò ìfúnṣẹ́ ọlọ́run gbogbo àwọn ẹran wa ló kúkú náà ẹran ọ̀sùn. alákàlẹ̀ ẹ̀yà rẹ̀. àwọn ohun tá a ní àwọn mọ̀lẹ́bí ọdún náà ń parẹ́ lọ. alákàlẹ̀ àwọn èèyàn ti kú lọ́ba. Àrọ́fà Rasulullah sallallahu alaihi wa sallam yàdáhí àfábẹ́là ní ọ̀nà tó sì máa ń gbàdúrà. ṣùgbọ́n kọ̀ǹdíṣàn afẹ́ tọrọ omi lọ́dọ̀ àlá débi tí lè mọ́ mọ́ ọ̀tẹ́ wọ. abẹ́mi ẹ ti sọ bí bí nǹkan burú dé kí ni háàlù wa ẹ má jẹ́ àgbàgbé lè mọ́ mọ́ ṣe kó gbà lọ́wọ́ ńlá yìí àti gbà láyé wà náà láti bá wọn mú sọ̀rọ̀. ìgbẹ́ àlákà ni àlùmọ́ ṣe ya àwọn ẹran wa ti ṣe kí ni wọ́n ti ń kú. àlákà àwọn ọmọ ìyàwó púpọ̀ náà ní ẹ̀rọ nílò wọ́n parẹ́ lọ àlàkà náà wọ́n yẹn náà kú torí ẹ̀rọ mímú wọ́n lọ sí ilé ẹ̀rọ ìbí sísọ ọlọ́run sí gbọ́wọ́ kéènìyàn ọwọ́ rẹ̀ méjèèjì yẹ́dì ọ̀hún sí bẹ̀rẹ̀ wàrọ́fà náà sọ àìdíyàwó máa àwú yẹ̀dì àwọn yẹn náà bá gbọ́wọ́ kéè ẹ̀lá nẹ́bí sọ̀lá àlùkàlà táwọn náà bẹ̀rẹ̀ ọ̀hún pé Ọ̀yà, ọ̀là kàmọ́ fọ̀rọ̀ jìnà mí nàlè mọ́ kiri hátà mùtìrì. Àjáde kò mọ́tàlá sí tọ́lọ̀ mùtìrì wà. Àmọ̀ zílì na númtọ̀rù hátà káàná tìrì jùmọ̀ àtìlẹ̀ òkúrọ̀. Ẹ̀wọ̀, àwárí àgbò, nọ̀mùtìrù, àbí nọ̀mùtọ̀rù, tọ́lọ̀ mú rọ̀dọ̀ yẹn fún wa. Ó fi di jùmọ̀ àbí jùmọ̀ àtòsùmọ̀, ìjọ́ta rọ̀dọ̀. Àdúrà tá a ṣe yẹn ti ó ti gbà pọ̀ ọ̀yà. fàátà rọ́jùlọ ìlànà bí yìí sallallahu alaihi wa sallam. bí ẹ bá wo hadith yìí òun fẹ́ jó yíwa yí pé arákùnrin jọ́ ni mẹ́ àtà àrọ́jù alimahudu bihi arákùnrin yẹn náà bó ṣe tó lọ bá nẹ́bí nìyẹn sallallahu alaihi wa sallam. ọ̀la ya Rasulallah. ní òjijì ọlọ́run. má ṣe kọ́lé ọ̀nà òṣèrìn fún arìnrìn àjò mọ́ ọmọ ni àtọ́rí àrídò ìsọ̀kọjá mọ́ ìjọlọ́ba tún bẹ̀ lọ ìjọlọ́ba adarí ẹ̀ sí àwọn odò ibi tí wọ́n ti ní ìdí ẹ̀ nípa àwọn kòtò ibi tó ló ti wúlò fáwọn ọlọ́run sílẹ̀ òjò yẹn sì dáwọ́. bákan náà kí la fẹ́ lò bẹ́ẹ̀ àtàwọn àmà ń alẹ́ fẹ́ǹtì lè mọ́ àwọn ọba abẹ lọ́mọ ṣé nǹkan tó burú bẹ́ẹ̀. Àdéhùn jábìrì tó ní. Àjábì ní Abdullah, òní ọmọ ìgbìmọ̀ àmì àrọ́jìlá lápàlẹ̀ ìmọ̀sí ìdáyà ọmọ ìgbìmọ̀ àti ọ̀rọ̀ sóòlì lọ́yìn sọ̀lọ́mọ àrẹ òṣèlú àmì yàtọ̀. Ọ̀ Àdéhùn jábìrì wọ́n ní arákùnrin kan ọwọ́ ní mọ́sálárì. Níjọ ìtumá nígbà tá àtẹ́gùn tó láàrin ọ̀sán láti ṣe kó sílá lọ́wọ́. Ẹni bẹ́ẹ̀ ti dé darí ọmọ àwọn èèyàn báyìí kó fi lè kọjá òbílẹ̀ kọjá. Ìṣẹ́ ló wá sọ, àtẹ́sí ìyànlá rẹ̀ ní ìdámọ́sárájú, ìjọ ọdún wa, lè mọ́mù lè tó lè tẹ̀kẹ́ lù fà. Ìṣẹ́ ló ní English jòkó. Ọ̀kọ̀dẹ̀ ààbẹ̀ ìta ó ti kó sùtá báwò èèyàn. Wọ́n ààbẹ̀ ìta. Nítorí pé yóò dá. Ó kó sùtá báwò èèyàn. Ààbẹ̀ ìta ó kó sùtá báwò èèyàn planet ó ti lépa bá ń jọ̀yọ̀ tó lépa bá bí tí ọ̀dà lọ ọba ara rẹ̀ àti kìí ti kí èèyàn ní ìgbàládá inú máa bí nìkan àti ìrúkú mẹ́tẹ̀ lọ́lé pẹ̀lú bí èèyàn fọwọ́ tarí àwọn èèyàn láì ó fi ọ̀nà kọjá lọ sáàbù sí lọ. ilé yẹn ọ̀tọ́ fún máa ń mú láti ṣe nígbà tí ẹ bọ́n bá ṣe fún ọ̀la rẹ̀. Yọ̀ọ̀ kan ọ̀la àlá kẹ́lìmọ̀tà tẹ̀fà ọ̀la àbí tẹ̀fà ọ̀la. Gbọ́dọ̀ kẹ́lí wà tí òun lò fẹ́ nìyẹn. Nígbà tó ní kárí ẹ̀ yẹn làákàyè rẹ̀ ó ti kó bẹ́ẹ̀. Ó sì lè sàǹfààní fún ní ayé àtijọ́ tó Tàbí ní ìjẹ. Ẹlòmíì lè ti máa bá ọ̀rọ̀ lọ ìjẹ́bí rẹ̀ bí láti. Ó ní bá bẹ́ẹ̀ àtikọ̀tọ̀ kọ́tọ̀ náà ẹ̀tọ́ lájẹ́ máa mú nígbà tí ìmọ̀ kò ṣe tó kà lọ láti máa kárí ọmọ àwọn èèyàn àjọ kọjá lọ sí sáfún. Ajé ti jáde òní ìtàn rẹ̀. عن النبي صلى الله عليه وسلم قال لا يقيمن أحدكم أخاه يوم الجمعة ثم ليخالف إلى مقعده àyẹ́kù ọ̀dà fi. wọ́n ní ẹnì kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ gbé ọmọ ìyá rẹ̀ dìde ní ọjọ́ mà. àwọn ọlẹ́yọ̀ káàlẹ́ ìlànà káàdì àyẹ́kù ọ̀dọ̀ fi. kọ́ wá sọ pé yòókàlù ìlànà káàdì kọ́ wá ti bẹ̀ lọ síbi ayé rẹ̀ kọ́ wá jókòó sílẹ̀ ṣùgbọ́n tó yẹ kó máa sọ fún wọn ní wípé ẹ̀ka kò ìyá mi ẹnu kẹ̀kẹ́ mi báyìí wọ́n lọ láàyè. Bọ́sí alábìyàn wọ́n lọ láàyè tòótọ́. Iṣó ló dé lóbi jáde. Ìtọ́lọ́gbọ̀n lóbi jáde. Ìgbẹ́gẹ́gẹ́ lọ́gbọ̀n lóbi jáde. Ọwọ́ adé ọ̀jálà tàbí mọ̀jìlẹ́sì kàgáyò lóbi dẹ̀ sí òkú rẹ̀. Bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ lé ìdílé mo tó ń ṣe ìṣára tí òṣìṣẹ́ máa ń rojọ́ pé èmi mú níbẹ̀ ẹ̀rí sí làbí wọ́n ti jókòó bí ọ̀rẹ́ ni. àwọn bìkan bẹ̀rẹ̀ bí irú hárọ̀mù nínú ọ̀kan bẹ́ẹ̀ ti lè mú yẹn pọ̀ mí hàn á ah, àti padà yẹn ẹ̀dọ́ bẹ́ẹ̀ tẹ̀lé lọ́wọ́ sí ọmọ ọ̀sọ̀rọ̀ náà òun yóò rí mọ̀ orí lápẹ̀rẹ̀ níbi láti bí aago mẹ́wàá mẹ́wàá àbọ̀ aago mọ́kànlá láti lọ́ọ́ máa yé lẹ. òun ọ̀rọ̀ ọ̀dọ́ pé lóòrùn yẹn àwọn àgbá kírun ṣe ọdún mẹ́gẹ́ rí. àdáyé láti lọ́ọ́ máa yé lẹ ọwọ́ á ti tọ̀ ọ̀rọ̀. àwọn ọlọ́pàá ni ọ̀dọ̀ ìjọ padà bẹ̀rẹ̀ kọ́kọ́ lọ gbàgbé. àwọn àlè wáyé tó bá dọ̀la ọlọ́run lè yan padà débẹ̀ yan ṣùgbọ́n bí ayé rè wọ́n gbàgbé pàpátá ọ̀rọ̀ ọ̀tọ̀ ni ẹ̀kẹ́ nígbà ẹ̀yìn kò kẹ́ ń dọ́bára bẹ̀rẹ̀ máa lọ fún kẹrẹ mọ̀ aláwọ̀ abẹ́rẹ́ dúró á sì lè máa tọ́lẹ̀tì ẹ̀ náà làwọn fi fúnra wa nígbà tí ní báyìí tọ́lẹ̀tì láyìí bẹ́ẹ̀ ni wọ́n máa bọ̀ ọba mi bẹ́ẹ̀ lẹ́nu mo jókòó sí nínú ẹ̀yìn bíi mẹ́fà tẹ́lọ ìṣòwò lè gbọ́n gbogbo ẹ̀yìn mẹ́fà lẹ́ẹ̀kẹ́rẹ́ àti kí lè gbọ́n lẹ́ẹ̀kẹ́rẹ́ tó nípa bẹ́ẹ̀ tí wọ́n bá ti jókòó sáàyè rẹ̀ kó tó dé ọ̀gbọ̀n nígbà tí lè mọ́ fún ìṣe kó tó bà lọ kọ́ bá rí ẹni tó le yóò lè ṣe wọ́n lẹ̀ dídẹ̀ mọ́bẹ̀ tóun òun yóò dìde yóò di wàhálà ó lè fa ìfúnpù mọ́ nígbà tí wọ́n mú ìṣe kó tó bà lọ mo tọ́ sọ náà nílé ìṣára náà ni hadith Jabir romi sun lábẹ́ hadith Abdullahi ibn Umar romi sun. عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نعس أحدكم في مجلسه يوم الجمعة أن يتحول إلى غيره. حديث النبي صلى الله عليه وسلم. gbogbo eléyìí bá wà máa mú o ẹni kọ̀ọ̀kan ní bá ń tò níbi tó tò kó sí níjọ ọdún wa nígbà tí lè máa mú kó tó bá lọ́wọ́ àgàgà láwọn ọdún wa tó ń gbé wọn ìdúrà dé ìsìbọ̀rọ̀ ẹ̀wá àwọn ọdún àti ọ̀yẹ́ bá gbádùn sí ọ̀rọ̀ ẹ̀mí rẹ̀ àdámọ́ ti ẹ̀sìn ní pé tí fáàmù bá ti kẹ́ ohun tí èsì ṣe pé ó tó kó dẹ̀ra ó lè rọra fara sí ògiri àdúgbò ìkẹwé kí wọn náà mọ níṣọ yẹn àpá kò lè lo five minutes wọn tètè máa ń gbádùn ìdílé yẹn náà wọn èlò òdì kẹsì kẹsìkẹ lọ ṣùgbọ́n tó ń fi àwa wọn fẹ́ jì ní pé wọ́n ti ń sìnkọ́ máa bú kìnnìkan tí òkú bá wáyé nígbà tí mo máa ń sọ tó bá lọ́wọ́. àlìyàtà hawel ẹnìyàn ya yí ara padà sí lára ilé ìgbáyé mi. bóyá kásẹ̀tù tẹ́lẹ̀ ní kọ́nẹ́sì bóyá ọ̀nẹ́sẹ̀ tẹ́lẹ̀ ní kọ́nẹ́sẹ̀tù bóyá ó kí ní ká kọ́fọ́ ọ́dẹ̀gbẹ́. wọ́n bá ti dòkó ní ìdòkó ọ̀yà ọmọ ó lè ṣe kí ni ó lè kó òun hadith Sahal bin Ma'adh ní ọkẹyìn lábẹrẹ kí ni ìṣe ẹgbàmùmíín káàlà ìfọsọ. wọn àdéhì wọn àrùn súlá lọ ìsọlọlọ wàlẹ wàsálà náà àní alhubuwa ti yá ọmọ lè jùmọ àti wàlìhìmọmù yàtọ. alhubuwa òun ni jókòó tí bàbá yìí jókòó yìí. kákásẹ́kù káwá gbọ́wọ́lé sí àní kí ni ó tó aláàánú sàlásàlá kọ ètò òru jíjọ ọjọ́mà nígbà tí lè mọ ọkọ̀ bá ń tẹ̀kẹ́ ní ọ̀rọ̀ ìgbà tó kó sí bàbá wọn. ìjọba ìjọba bẹ́ẹ̀ gbé ìnáwó rẹ̀ kó gbé ìnáwó rẹ̀ oorun máa ń rọrùn pẹ̀lú rẹ̀ kẹ́kẹ́. ṣé àtọ́jú àti ẹ̀jẹ̀ ń dún wa ẹ wá gbà kan lọ́yẹ̀ ń dókọ̀ ẹgbẹ́ ń lọ́ra pẹ̀lẹ́kẹ́ wá ṣe sí dáadáa. àbá kìnìún yọkẹ̀ ṣe péré tí o ti dùn mọ́ yẹn lẹ́bi gidi ọlọ́gbọ̀n yẹn fi bọ̀ wá ìdíṣẹ́ ọlọ́run kọ agbó kò gbé yẹ níjọ́ ọjọ́mọ́ nígbà tí lè máa mọ̀ nípa tó máa lọ. téèyàn bá gbé dáadáa ló téèyàn ra káwọ́ yẹn lébi ojúkùn yẹn dáadáa ó sì èèyàn sàrí èèyàn rí lọ́wọ́ àti báyìí lẹ́kọ̀ọ́ tí wọ́n máa dà lulẹ̀ lẹ́kọ̀ọ́ fún máa rọrùn náà. ìkejì àwa kan wà wá wí ni o ìmọ̀ ọlọ́run lè ní kọjọ. ìkejì táwọn afárá náà fi máa ń wá nìyẹn wọ́n wá wà wá wí yẹn tí ó jẹ́ àwọn oníkàwé tó wà lábẹ́ rẹ̀. ìkejì lẹ́nu tó bá lọ aṣọ gbàgẹ̀rẹ̀ kan tí o ti bá tẹ̀lé láti sókòtò tọ́ba tó kù bẹ́ẹ̀ ara rẹ̀ lè yẹ lẹ̀. ṣùgbọ́n ìgbó kọ́kọ́ tó ìgbésẹ̀ lókun ẹ̀ sábà tá bá lọ mo ti fi ìjókòó bẹ́ẹ̀ lẹ́yìn tó lè yí ara lẹ̀ wọ́n ti kó rọrùn ara rí lára tí òun ọgọ́sán bá ti kiri wọn máa jáde wẹ́rẹ́wẹ́rẹ́. láti ojú eléyàn nínú kẹta tó fẹ́ mọ́ àwọn afáàlò fi sọ́lá tó tó wà àwọn ìṣe káàkùn ṣe níbi ìran tó wà. حديث كعب بن صلاة السفر ركعتان وصلاة الجمعة ركعتان والفجر ونحوها ركعتان أمام باب قصر على لسان محمد صلى الله عليه وسلم. نعم يا جو. ركع من جيل. نوم في القصر. ìrun júmọ̀ rákà méjì يوم jágà àtọ́dún léyá ọ̀dùnkàmá méjì tó ń fi ó pé lọ́dọ̀ àlá ẹ̀rọ kọ́sìrì kódà ká pé ní kọ́sìrì kò túmọ̀ kó dínkù pípé náà ní lọ́dọ̀ ọba dẹ́dà iṣẹ́ ẹ̀rọ yẹn ẹnìkan bá dé tó ní ẹ̀wá àwọn èyí ń ṣe mẹ́fìlà lẹ́yìn ìtumọ̀ mẹ́rin láti lórí lẹ́nu yẹn ṣe jàmbá ìṣèjì dà nítorí máa máa mọ pé ibi ìdílé àti aláwọn ọ̀rọ̀ kan. Nílùú ni wọ́n ní àṣẹ, nílùú ló ṣe. Irun ojúmọ̀ méjì wọ́n ní káàkiri, òun ṣe é ní mẹ́rin, ó sì dídà. Bóòlù ni wọ́n ti ní àṣẹ, bóòlù ṣe. Irun ojúmọ̀ ni, àlùkò ìgbàgbọ́, tẹ̀sán kọ́ dàrú àlọ́ sọ́rọ́ ìgbà tó wá ló ní orílẹ̀ òṣìṣẹ́ ìrún lákọ̀ọ́kọ́ ní ọ̀dọ̀ lè máa sọ̀rọ̀ gbà wọ́n ní kí lafẹ́ tó ní òun jí mọ̀ náà lafẹ́ nítorí títí di káyìí àyè òtútù dídá. Àsọ̀dọ̀ àwùfà àwùfà kò sí fóònù àtòtò fáfin jà bí mo máa dúgbò yìí ṣe dé kẹ́ ẹjẹ́ àti sọ̀lá àtòtò sùkù. Òjò ló rọ̀ dáadáa ìwọ́n ní ẹja sọ láti lè sọ̀rọ̀. Ah! Ìgbọ́n tó sí òsì púlẹ̀mù. Mo tó ló ń kúkà. Ààrùn kúkà ọlá àti ìkẹ́ òmìnira. Àìsàn gbogbo ti ní a ṣe. Ẹ̀rìkẹ́ òkè à. Ilé ọlọ́run ilé ọlọ́run jẹ́. Wọ́n sáájú ọ̀rẹ́gùn ní ilẹ̀ kí ẹ̀ sàwọ́ fẹ̀ ní ẹ̀mẹ́rin la tó ṣe déédéé tọ́ra kù méjèèjì kàbà ó sọ fún bíbíà kódà bíbíà jẹ tó lè tún gbé ó lè tún kágbára ní nítorí a ní àjẹ ọkàn sí ilé ọlọ́run pé ilé ọlọ́run yẹn kàbà yẹn àkọ́kọ́ lé lórílẹ̀ sí fẹ́ẹ̀lẹ́ lẹ́yìn bíbíà jẹ ó tún lágbára jẹ kò ní jẹ́ bíbíà rẹ̀ rẹ̀ rẹ̀ àyè náà ń bọ́ wọn ti ní àti tọ̀wá àmọ́. Àdámù mọ́kà ní wọ́n wá ń gbé tẹ̀ lọ́rẹ̀ ẹ̀dùn ni. Kò sì fi yà. Wọ́n tún pe kinní kan ní Jínsù. Ìrẹ́. Wọ́n bá dé bàbá fa ìrìn léyà. Ọ̀rẹ́ wa bá ní òun náà pàdé àkùkọ. Bí ìwé ìdàrẹ́ táwọn ọ̀gbẹ́rẹ́ bí o máa ń pè yẹn, ìgbẹ́ ẹ̀yẹ́ lè fẹ́ yín, lè fẹ́ já. Gbogbo àwọn kinní wọn yẹn má jábọ̀ àti sọ́rẹ́ wà náà ẹni ọba gbojú wọn bọ́lọ̀ bá wọn sọ̀rọ̀ mọ́ máa lẹ́rin wẹ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn mọ́ kérésì ni òní túnbọ̀ wọ́n lè fa jẹ wọ́n lè fẹja wọ́n lè fa wàrà wọ́n lè fa wọ wọ́n lè fa sóyà ṣùgbọ́n iléyà ó nílẹ̀ àlàní àámù ni wọ́n ní a ti ta léyà àlàní àámù bẹ́ẹ̀ látòrí kí ni ràkúnmí ó tún lórí kí ni màálù ó tún lórí kí ni àgbò àwọn ewúrẹ́ àìsó òwúkọ pẹ́pẹ́yẹ kò sí mẹ́ adìẹ kẹ́ni kò sí mẹ́ ẹyẹ ògbóngbò pẹ́pẹ́ wọ́n tó kò sí mẹ́ jíńsù tí a rí à mọ́ bí palẹ̀ mọ́ bí ẹgbẹ́ ẹgbẹ́ ìwá ọlọ́yà lò wọ́n fi pa ó sì bí bí ẹ̀gbọ́rọ̀ ní ẹyẹ wọ́n bá ti rí kìíní ìsẹ́yìn wá gbé èrè mélòó lọ́jẹ́ níwò bóyá ìfọ̀kẹ́ máa lọ èyí tó kẹ́yìn àwọn làkókò àkókò wo lẹ ṣe ìlú wọn ní àti irun àṣùbá ń là máa ń kí láàárọ̀ káàrò pé ah, ọwọ́ ọwọ́ fún lónìí o gbogbo àwọn yòókù máa fẹ́ kí wọn papọ̀ láàárọ̀ ìyẹn ti bí díà ẹgbẹ́ ìfẹ́ kọ́ ìṣáyíwá ìjà sáré kí lálàá sáré yìí a ní àwọn òṣìṣẹ́ ta fẹ́ dé. ẹ ò dá rọmọdán a ní àwọn òṣìṣẹ́ ta fẹ́ sí lóṣù yẹn ẹjẹ àdúrà ní oṣù tó bá wù ó tọ̀ òṣìṣẹ́ dídá jẹ́mẹ́ mélòó ni gbogbo àwọn òṣìṣẹ́ òṣìṣẹ́ dídá yẹn mélòó mẹ́fà ní alákọ̀ọ́kọ́ mélòó wọn ni a ṣàlẹ́ ẹ̀rọ ẹlẹ́ẹ̀kejì kan yóò wọ́n ti ní a ẹlẹ́ẹ̀kẹta kan. ẹ́ okùn àwọn omi àbùsè kìíní ẹlẹ́ẹ̀kẹrin kọ́ ẹ́ ẹ́ ìrìn ẹ̀wọ́ ni ọ̀yá ẹlẹ́ẹ̀ta àkúkọ́ àìnà ẹ̀wọ̀n náà ni mọ̀ṣá àti náà ni àyè wọn ti náà ṣe ọjọ́ yìí nìkan ni àmọ́ ìgbà wọn ni kẹ́fẹ́ lọ́wọ́ ha dáadáa òun ló fi yọ pé eléyìí dídí Iye tí wọ́n ní àjẹlẹ́ ṣe àwọn ọmọ àtẹ́nì gẹ́gẹ́ ní ọya ẹ̀mútẹ̀sùbá òkèsùbá tó ń fẹ́ sí oní 1000 jẹ́ kí ó lé oúnjẹ fẹ́ máa kàlá ilá ìlúlá 50,000 lójoojúmọ́ ó lè fi dẹ̀mí ọlọ́run gbogbo àdàbí lẹ́yìn ọdọ́ẹ̀sì tó bá ti fẹ́ fẹ́ jùlọ àfẹ́ mọye rẹ̀ má jẹ́ àmọ̀ ọ̀rọ̀ ni ò four fifty three kan six hundred and sixty six yálà sí adájú yálà sí sùn yẹn àwọn ọmọ fún wọn ẹgbẹ́ ọgbọ́n sí ogun ẹ̀rọ lọ́wọ́ ní ẹ̀ adájú yálà sí sùn yẹn six thousand two hundred and sixty six alájú wọn fún adájú yá hundred òun lọ́pọ̀ jù tí ọba ti rẹ́ka jọ ń bèèrè lọ àyè wà fún àfẹ́ mọ́jẹ́ rẹ̀ ọ̀yà ka one billion ó di one billion alàkà lọ títí ayé rẹ̀ nítorí bẹ́ẹ̀ ká kíyèsí abala yẹn ìbùnà àbẹ̀rọ̀ ọ̀fẹ́ àbẹ̀rọ̀ ọ̀fẹ́ ọ̀wọ̀lẹ̀ ìtọ́kìlá fàmọ̀ríwánu abàrọ̀ ìtọ́dí aláwọ̀ ánìyàn alàlìmọ̀ṣínà wọ́n ní ẹ̀rí mọ̀rúwà nínú ẹ̀tọ́ dá wàhálà ọdá bídí àkànlẹ̀ wọ́n pè ní bídí àtó mọ̀rúwà níjà látẹ̀ ní àwọn ọmọ jàbàtà jíjẹ òsì lọ́dọ̀ sí wọn. Àgbo bíjà ńkọ́ dọ̀làlà náà. Dọ̀làlà gbogbo ẹ̀. Ọjà bàtà bíjà dọ̀làlà. Ọba ìjẹ́ ti wò mọ̀rùwánù. Kí ni mọ̀rùwánù dẹ̀ ṣe? Wọ́n fi bíjà yẹn tì. Gbogbo mi bá wá sí kídì ilé láti gbìyànjú. One, two. Ó ṣe kútúbà bí fọ́ọ̀sì ọ̀la. Ojú ẹ̀ lọ àlìdáríkà ni wọ́n fi pín bídí àtọ́tẹ́ ní bídí àtọ́n ọ̀rọ̀ àdìjà bídí àmọ̀lúwà ọ̀rọ̀ àrùn àti àbúrò ẹ̀rọ àwọn ti ṣe kàlí àti nàìjíríà. Ọ̀rọ̀jà ìlà mọ́kà. Ọjà ìlọ sí mọ́kà. Fàtọ́lá lánàá àbúrò ẹ̀rọ tó di aláwọ̀ ìdájá akálẹ̀mọ́nà ti fún. Omi ẹ̀gbẹ́ ojú bọ́ síbi kí ni lè mọ́mú ti jọ jọmọ́ sọ́tò lè jọmọ́ aláka alákọ̀ọ́kọ́ aláka kejì sọ́tò lè mọ̀ ìdìbò. Ọlà fàdúrọ́kù àbá ìrọ́ra ta hínà ìsọ̀rọ̀fà. Ó lè mi wá bá àbúrò ẹ̀rọ nígbà tó parí òun tán. Tótó láhò. Mo wá sọ fún pé. Iná kọ̀kọ̀rọ̀ tàbí sọ̀rọ̀ táyì. Ìwọ́n ka súrà méjì kan. Báyìí Alẹ́ yìí gún àbí tọ́lẹ̀ yẹ fúra wò bí yìí mọ́ ìdèkú fa. Nínú súrà méjì tó kà ń dàbò kí fún àfa ẹ̀. Kéde rẹ̀ lálẹ́ náà máa ń kà ní fún fa. Kọ́lá àbúrò rẹ̀ ta, ìnà ni àbúrò tó ti jọba máa صلاة الجمعة ركعة على قطار ركعة لكن صلاة المنافقون حديث نعمان بن بشير نعمان بن بشير رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ بالعيدين وبالجمعة إن ربك الأعلى فهل هل أتاك حديث الغاشية اه، ولا النبي صلى الله عليه وسلم أظن يجي حتى جوز إما أنت أسبح ركعة على قطار rákà kejì àtàkà àdékò nọ́ọ̀sì à. ó bá tún wá lọ ṣẹlẹ̀ tó ṣe pé àti yídíò àti jùmọ̀ obìnrin jẹ́ ọdún bọ́síjọ́ jùmọ̀ àyà. tọ́ba fẹ́ kí mo yídì tó kí n sẹ̀ bí àti aláàtà tọ́ba tó fẹ́ kí jùmọ̀ ń jẹ́ ọ̀nà yóò tún kí sẹ̀ bí àti aláàtà àyà àti عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صلى احدكم الجمعه فليصلي بعدها اربعه. ala ju pe mo mo ti mẹ́nu bà oke ni wọn láti wà láàárọ̀ bọ ẹnìkan kan bá ti fi júmọ àná kó tún kínra kà mẹ́rin ní ìlẹ́yìn rẹ̀ nẹsílà rẹ̀ ni hadith abdullahi ibn umar romi tori. àná wa sọ pé ọwọ́ àṣọ láti rọ sí ilé sallallahu alaihi wasallam. قال فكان لا يصلي بعد الجمعة حتى ينصرف عبد الله بن عمر رضي الله عنهما كل جنازة وفي صلاة صلى الله عليه وسلم ní òjíṣẹ́ ọlọ́run nìyí kì í kírun lẹ́yìn ìtumọ̀ àyànfọ́rí tó fi padà lọ sílé. àìsàn lè ọ̀fìn àtẹ́ni fi báyìí sí. yóò wá kí áká méjì nílé rẹ̀. ọlọ ya ya àzónù ni ọ̀rọ̀ tó àyùsọ̀ lè áó awele bàtà. bàtàtà ó ní yáhùyá sọ pé àzónù ní mò ń lérò pé kọ́ra mọ́ ka ọ̀rọ̀ yẹn ni ọ̀yún sọ ní yóò kírun ẹ́ awele bàtà ẹ́ ó pé àrísọ̀lá àkàrà máa ń kírun nílé yóò kẹ́ra káàdì ojú lẹ́yìn ìtura. أبو عبيد بن شهيد مع عثمان بن عفان وكان ذلك يوم الجمعة فصلى قبل الخطبة ثم خطب وأني مجاني هو قالوا عثمان ọjọ́ ìjọjọ jùmọ̀ ó kírun kọ́bùlà lẹ́kọ́tùbá ó mọ̀ káàtọ́bà ó kírun ṣáájú kótùbà ọwọ́ àtẹ̀sẹ̀ kótùbà báyìí kí ni ọdún abẹ́fà ọjọ́ ọdún ni ò tó ní sí ọjọ́ ọdún ìyẹn ni pé afáwà Osman ó kírun ó tó sí kótùbà ìmọ̀ pé bá ṣe máa ń ṣe nìyẹn ọwọ́ àtẹ̀sẹ̀ ìbánisọ̀rọ̀ gbà yẹn ló ẹ̀yìn ẹ̀yìn Ẹ o, òní ọdún méjì lọ papọ̀ fún yín bẹ́ẹ̀. Ẹni ọba fẹ́ dónú yí, kọ́dọ̀ rẹ̀ ò jìnà, kọ́ fẹ́ retí àkókò ìjúmà, kò retí ìjúmà kọ máa lọlé. Ẹni ọba fẹ́ máa padà lọlé, bí ẹ̀kọ́ ti yọ̀dá fún kọ máa lọlé ẹ̀rí tí wàá náà ti máa ń wí níjọ́ ní hadith mi ni hadith abdullahi ibn abbas radiyallahu anhuma. an rasulillahi sallallahu alayhi wa sallam annahu qala ijtama indani fi yawmikum hadha. ọ wọn abdullahi ibn abbas radiyallahu anhuma wọn lọ́wọ́ yìí wá látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ọjà gbígbé ọ̀gọ̀rọ̀ nínú àwọn ẹni ìṣáájú náà ni jímọ̀ bọ́ sí ọjọ́ lánàá lánàá níjẹ lónìí o tí jímọ̀ bá bọ́ ọjọ́ ọdún wọn ò ní jẹ́ wọn ó fi torí wọn lọ bọ́ òkú wọn bá ṣe kótóbà mi ọba ẹ̀gbọ́dọ̀ tí ọgbọ́dọ̀ ṣe kótóbà méjì ń lo ọba ìlú ní òkú wọn ni wọn fi láwọn máa ń fẹ́ yẹ láwọn ọdún kan gbà wọn àlùfáàdùlá wọn ṣe kótóbà méjì tí àwọn bá ti wà láyé lù yọ̀sùwà ìgbà nìkan bóyá ń tàbọ̀ bá lùkù tó bá fẹ́ kótóbà rẹ̀ gba àtìkọ́ bá ti tó ìbọn náà bí abdullahi bin abbas rọbi ọlọwà jùmọ ọlọwọsọdọ òṣìṣẹ́ Ọlọ́run sọmọ àlùsílẹ pé jùmọ àpapọ̀ fọjọ́ ọdún lọ́dọ̀ ọ̀sùnmọ́ nàìjíríà wọn ni ọdún yìí bíbí méjì ti papọ̀ fún yín lé mi yìí o. àmọ́ ń ṣá àjẹsáhà omi àìsàn wa. jùmọ ẹni ọba fẹ́ ìdì tó kí yìí ti gbé jùmọ rẹ̀. wà á iná mùtàmíhùn náà ìṣá àlọ́. lọ́dún ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bíi lè mọ́ mú kẹ́ra àwọn máa mú wọ́n lè máa wà ìmọ́mọ́ ọwà ọ́ bá máa rí ju èèyàn mélòó kan lọ ló ti tún máa fún ọ láti tẹ̀lé àwọn kẹta ti bẹ̀rẹ̀ kéwù ẹ̀rí bọ́ wà ní mọ́tún àkọ́rí tó ń kó pé dandan fún àlùkálá àwọn ni kó nímọ̀ nípa àǹkà gbọ́dọ̀ di pé yóò ṣe. Olùdí Asaf Ṣẹ̀lí ọ̀gọ̀ọ̀rọ̀ wa a nímọ̀ nípa ogun ká ń ṣe. Àwọn èèyàn ń fẹ́yàwó wọn nímọ̀ nípa rẹ̀ ọ̀sán àti báwọn èèyàn fẹ́ òun náà àwọn èèyàn ń kọ́yàwó ọ̀dún mọ́ ń pa rẹ̀ ọ̀nà àti wọ́n kọ́yàwó ọ̀pọ̀. Ọ̀pọ̀ láti ní ìkì í ṣèjà ẹ̀jọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń àtijọ́ ojútùú. Ojútùú tó sì kẹ́yìn. Lóòótọ́ kan wá wípé Abúgbàdùn níbẹ̀ kọ́ sọ́ọ̀tù tàlákì wa àtúndì àwọn ayé àtọ́ pọ̀ ní sọ́ọ̀tù bá kan sọ́ọ̀tù tàlá. ó níbi kí ojútùú tó kẹ́yìn tí mo gbà lérò ní pé lẹ́yìn ìwádìí ìyẹn yóò bẹ̀rẹ̀ lójú ó ti ba wípé ìyẹn ló kọ̀ kọ́ ìyẹn wá ah! ní pé á ní ìyí kìnìún tèjì yóò tèjì lọ́kẹ́ kéèyàn gbà ìta dáadáa òní ti kí ẹkẹ dà ká jíjí ẹlòmíì ọ̀dọ̀ ló ẹnìkẹ́kẹ́ gbọ́dọ̀ bá mi sọ̀rọ̀ orí fóònù ìbẹ̀rẹ̀ ìdá ìgbà bẹ́yẹn owó kéde àwọn olùmọ̀ tó bá yẹ kó ìrà kan lè wáyé kí àwọn tẹ̀lé àwọn léṣe yóò dìbì tí kó ti lọ́ọ̀tẹ̀ ìdá yẹn ní jẹ́lọ́dọ̀ àwọn ìdí rẹ̀ àbí kìkan tó ní amúnú yóò ti ṣe wàhálà mọ́ kí ẹ̀kẹ́ dà sí ọ̀bùn fún ẹ̀kẹ́ pẹ̀lú ṣé àjọ ọ̀tọ́ àtòsọ́bìnrin bí ìgbìn ọmọ bóun kà kẹ́kẹ́ àwọn ọmọ bóun kà kẹ́kẹ́ yóò ní à ń bínú lọ́wọ́ náà ni wọ́n máa rí ní ẹgbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó ní ìtumọ̀ ọ̀dà àti ìtọ́rẹ́ sí ìlòkùn kẹ́ aláṣẹ̀wọ̀n náà balabala ọba dẹ́nu òbí wa bí ọ̀rọ̀ ti nìka rẹ̀ àti ká ṣe bó ti yẹ ká ṣe wọ́n ní pípọ́ sẹ́ríkà lọ́dọ̀ rẹ̀ ó lè dá wàhálà lẹ́bi bíi pé wọ́n lè ṣèrà wọn léṣe ó kí wọ́n kí kó káyè lẹ̀ kí wọ́n sọ̀rọ̀ sólóhùn túnú yẹn ló bá jọ́rọ̀ ọ̀tọ̀ láti rẹ̀ kò tó lóko ọlọ́dọ̀dọ̀ akẹ́ni ìfọlọ́ sàìdà ìdí láì lásìkò náà alọ́lọ́ ayọ́ mi ṣètò padà dárí ká àmọ́ ó ṣe ń bínú burúkú gẹ́gẹ́ yẹn ẹni ẹ̀rí ọ̀rọ̀ láàrin oṣù kan tó sì méjì tá a bá gbé níṣẹ́ láti ní agbè yẹn àbámọ̀ náà padà kẹ́yẹ̀ rẹ̀ ìdílé ìgbẹ́gbẹ́ ni wọ́n ní ẹ̀rì kò mọ̀ sọ pé tó kẹ́yìn àwọn àtọ́lá ìkọyàwó yẹ lẹ́yìn ìgbà tí ẹ̀ bá ti dé gbogbo ojúṣe wá sí ìyẹn bẹ́ẹ̀ di ẹ̀ nípò ìyẹn ló bí èyí tó jẹ mọ́ lólu yàtọ̀ sí kùmọ̀. tòun wá já sí pé ibi tó kú bẹ̀rẹ̀ yẹn lọ́ọ́ jì sí èyí ò lè fún kí ní ẹ̀ má méjì rárá. tó ọkùnrin yìí ni ohun tí ó máa pè ní àléébù yẹn sàléébù o látẹ̀yọ́ ló bó sí ọ̀rọ̀ ẹ̀sìn tí o sí mánéjì abómìnir lọ jalè àbóńsóòrò àbóńsàgbèrè káwọn ọ̀gá tó ti rí yá èèyàn ò lè mánéjì kìíní yẹn kí wọn bá fi ilé lọ́nà tó ta àwọn kí yẹn sọ fún pé á ti tọ́ ẹ ọkọ̀ ọ̀lẹ́ lọ́wọ́ ẹ̀mú ó lè tún sùn parí ẹ̀ lákòókò ni ó dúró lẹ̀ fún lẹ́ẹ̀kejì ó tún ṣe tí wọ́n sọ ọ́ parí rẹ̀ ni ó dúró lẹ̀ fún lẹ́ẹ̀kẹta ó ṣe tí wọ́n sọ ọ́ parí rẹ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ wọn nìyẹn mo bá yẹn di yẹn mo tó dìgbà nìkan náà bá yẹn bẹ́ẹ̀ ní yẹn dúró ẹ̀ bá tó wá rí yẹn dúró ó lè wá dìgbà lọ ọdún kan ní yẹn ó ti fọkùnrin lágbára àti ju obìnrin lẹ̀ pẹ̀lú òṣèṣì náà àwọn ọ̀nà ẹ̀mí ìgbẹ́ tó lágbára jù yẹn lọ ń lọ Ilé tó kọ́ nìkan ló lè kọ̀yàwó. Adájọ́ lè bá a kọ́. Ṣé pé kíkọ̀ tádájọ́ bá ti wà kò sí ìgbójúwẹ̀ yìí bẹ̀. Òun ni obìnrin dọ́lọ́ bí kíni sọ́lọ́ fẹjọ́ sùn sí ìgbé àpò òsínwó lásán ọdún kan. Wọ́n sì sọ fún pé ayá lọ báyàwó rẹ̀ sùn ó lóun ò ní ṣe kíni darí ọ̀la ẹ̀sìn tó kà. Àdìgẹ́ ìbílẹ̀ kò sí ààlè yiri rẹ̀ wò mọ́. Adájọ́ ló tún wọn ká àgbékè sọ̀kọ̀ lọ́sọ̀ pé ẹ̀rọ kọ́kọ́ bí kí a máa ń fọ obìnrin sí káàdì obìnrin ó dọ̀rọ̀ bàbá tó mọ ní bọ̀sùn mi lè dín kúkú gan àbí nǹkan tí ọdún. kí ìjà táwọn ọbẹ̀ ẹgbẹ́ ọkùnrin fowó rà lè mọ́tò ó ti dín kúkú gan. kíkọ̀ kan nìyẹn kíkọ̀ kan tó lẹ tó ṣe yí pé òun tó gbọ́n dáadáa sí yẹn náà. òun lọ́rọ̀ bá lọ́ọ́ ní fọ́ọ̀mù in yurida islaha ìwàkìtì láàbù rẹ̀ rẹ̀ tó bá ti fi amọ́jọ̀ náà ní ìdílé ọmọ ìdílé ìyàwó àwọn méjèèjì bí wọ́n padà fẹ́ náà lọ jóná sí nàìjíríà àtúntà ni ọ̀sọ́gbọ́n dáadáa sí ẹ̀họ́ ẹ̀gbọ́rọ̀ mi yẹ dáadáa wọ́n ti túká náà nìyẹn wọ́n ní ẹjọ́ ọ̀rọ̀ yìí títí látàárọ̀ wọ́n tún lọ́ọ̀ká ilé àwọn dé wọ́n tún kálá sáré wọ́n dé wọ́n bá pè báyìí náà ní ọkùnrin sáfàrí ẹ̀rẹ́ pami nì wọ́n bá sọ wọ́n tún pààrọ̀ wa fún rẹ́pẹ́tẹ́ wọ́n jáde fún tó lọ àwọn ènìyàn ti wọ yẹ̀wò ni ẹ wọ́n bá forí korí kí lẹ̀ wọ́n rẹ̀ àwọ̀ fàlàáfíà ẹ̀túká wọ́n bẹ ìdúró ẹ̀túká láti sára àwọn ọ̀nà mẹ́tẹ̀ ẹ̀ka rẹ̀ tí ìyẹn ti lè dúkùn obìnrin lẹ̀ lẹ́yìn rẹ̀ tágbà sáájú bíi a sọ pé mo ti kọ̀ ọ́ pé yẹn kẹ́mi kẹ́mi ká sí dáadáa ní ibo ní sí ìyàwó rẹ̀ ó sì dáàbọ̀ kó ti máa wọ àrátọ̀ yẹn gẹ́gẹ́ lèyìn òkè sí. olùdásíkò yìí a ti nídìí àrátọ̀ báyìí àwọn obìnrin bẹ lọ́wọ́ wa ní ìsìn sáàmù ẹni tó fẹ́ wọn kìí ṣe pé ìyẹn wọn àríyàn gidi mo tó sáàmù lọ́dọ̀ nígbà tá a kí tó máa tán nínú rẹ̀ gbígbé mo máa níbi ẹni méjì lọ́wọ́ àbẹ́ni mẹ́ta kan ní ọ̀sán àwọn èèyàn pọ̀ kò sí èèyàn gidi ni a ti ní ìdí wàrà sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá fẹ́ sí ìyàwó nísìnyí wọ́n fi sáwọn àpá wọ́n fi di gómìnà ìwọlé náà báyìí wọ́n di tọ́jú àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ ọ̀rọ̀ kan máa ń sọ yọ ọ̀rọ̀ nípa àpá àti olè máa ń dà lé lọ àti náà bá ní olùkọ́ yẹn ojú ẹ̀ sí omi kẹ àwọn náà wàá da sọ́rọ̀ òun yóò fi òṣù àti ni òun àpá kẹ́kẹ́ ẹ̀dàkùn sí òbí dápọ̀ sáàbì yẹn mọ́ ọlọ́sọ pé àfáà kẹ̀kẹ́ ẹni àfáà ni wí wọ́n máa darí dé o àyọ́ bá sì kò rí kẹ́rí ẹlẹ́nìyàn kìí ṣe pé ìwọ̀n ẹ̀jì kan ní àwọn tó pọ̀ jòbí àwọn ni kó jẹ́ kíní tẹ tó ń jọyàn kíní ní ìfẹ́ báyìí báyìí báyìí báyìí sí ni kódà mo ti fún mo ti kọ́ bẹ̀rẹ̀ àìdá báyìí ní ẹ̀jẹ̀ lọ́wọ́ sọ ṣé bàbá ọkọ lè bá lè bá ọkọ ìyàwó mẹ́rin tó bá rí tí ò fẹ́ ọmọ bẹ́ẹ̀ ni ìyá kọ. ó dàbí kan máa ń sálà lọ́mì rẹ̀ náà lọ́sọ̀ pé lọ́ọ́ ó níyàwó gbọ́ ìyá tún ní ọkọ ó sì lọ bá kan náà àwọn sàhábà ní ah, à ó pàdé àjọ bẹ́ẹ̀ kò sí ọkọ̀

òṣùgbọ́n ìdàpọ̀ sọ́lá òun ni àlejò mẹ́ta yẹn. títí adájọ́ ni ó ti fẹ́ẹ́ di lórí ọ̀rọ̀ tó bá lọ sí fún ọ láàrin. lápẹẹrẹ níbi obìnrin náà fẹjọ́ sùn pé ọdún kẹrin tó ti sún un látọ̀rọ̀. ṣé mọ̀ fún ìdàdà bá ní oṣù èdè yìí eré pani àbẹ́ ti gẹ̀ẹ́sì ọdún kẹrin yìí ó ti sún un látọ̀rọ̀ kódà oṣù kọ déètì ni irúgbìn tó sọ déètì fún gẹ̀ẹ́gẹ̀ẹ́ lábẹ̀rẹ̀ ní january kìíní kẹfà yìí lọ kọ̀ ọ̀hún lọ́dọ̀ ọ̀sẹ̀yìn a sì tó torí ọdún mi tó kùtù kù ọ̀sẹ̀. àwọn dájọ́ ni wọ́n kàn gbé dájọ́ lè fi ẹ̀sìn kíkà lọ́ọ́ bá lálẹ́ yìí káwọ̀ bá ti dé látọ̀lá lọ ẹ̀yìn sọ́kà sí ọ̀rọ̀ wọn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti wo èyí tí wọ́n dá sí ìsì tí wọ́n yẹjú rẹ̀ sí i. ni wọn mi ní àyè yìí wà aláàrọ̀wọ̀ tuntun ní ẹ̀ẹ́dẹ̀ mo ti pọ́dún ọkùnrin ní ọ̀rẹ́ rí wọ́n bẹ̀ sí láyọ̀nà àdínkọ̀ sọ́rọ̀ ló fẹ́lẹ̀ ní ó sì dá ọgbọ́ wa rẹ̀ náà yóò sì tún oṣù mẹ́ta ìrànlá olóògbé ọ̀rọ̀. ẹ wọ́n tó báyìí ní ọrùn fún ọkọ rẹ̀ èèyàn lọ èèyàn nígbà yóò mú lọ sọ́dọ̀ àpá wá sí wá rẹ̀ kò sí ẹ̀ bá ń kọrin fọ́kọ òbí ẹbí yẹn torí ẹ̀kọ́ ìyàwó náà ó ti wá àtìkù ni tí ó ti gbé ó láta ìgbà àwọn tó ní ọ̀tá ọba yìí pé ìdílé àṣà nílé ni wọ́n bá sọ̀rọ̀ èèyàn tó tó káwọn ọ̀dà yẹn tó máa ń ṣe káńtálì fún yẹn yẹn máa ń bá wọn sọ̀rọ̀ tó mú pàkíyèsí rẹ̀ kí ni ó ti gbé irú eléyìí nù gàdí ẹ̀ lè bófin lè sọ̀rọ̀ àwọn afáàlè bá sọ̀rọ̀ àwọn tó jẹ́ olóyè ìṣòro yóò ti ṣe ìṣòro ṣùgbọ́n kò débi pé wàá sọ pé ń kà ọ́ àbí ilé ọkọ̀ òdìlé torí obìnrin náà obìnrin ọkùnrin ní polówó ni lórí fóònù yẹn ó ní kìíní àwọn yẹn fi ohun wọn fi ohun olóhùn wọn fi sọ̀rọ̀ wọn lo nẹ́pọ̀ nẹ́mbà wọn lo ohun èèyàn lónìí ni mo rí àrà sí àgbà àwọn ọ̀dà gbogbo àwọn àbúrò rẹ̀ pátá ó mú kan ó gbé síbi. ìyá rọ̀mù báyìí ó fi kìnìún lọ́wọ́ ó mú kan Ronaldo ti gbá bọ́ọ̀lù ọgbẹ̀rẹ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ gbogbo àwọn oríṣiríṣi tó ń ṣe nì wọ́n lè fóun wọn yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tí ó sọ̀rọ̀ bí rẹ̀ ó rújú gan alágbàgbọ́ fi pé ọba ti jẹ́ ráìsì ọjọ́ àárín láìláìlá obìnrin kan sì ti bẹ́ẹ̀ ló sì sẹ́ndì mẹ́sẹ̀jì pẹ̀lú fóònù ọkọ̀ kí kọ́kọ́ ló mọ̀ fẹ́ yàwó kejì mọ́ ẹ̀kọ́ ọkọ̀ ọ̀dẹ̀ bàbá tó ń fóònù yẹn gbogbo àwọn jákujàku yẹn lọ ọ̀rẹ́ ìsàlẹ̀wà ìsàlẹ̀wà fóònù ló fi fẹ́ àwọn gbọ̀ fẹ́ àwọn jòjì ọwọ́ àdìgbà tó fẹ́ kọ̀ lọ́wọ́ àwọn ọkùnrin lórí fóònù tó ń fi kọ́ ẹ̀yìn méjì bí sọ́ọ̀dù nílé ẹ̀ gbèsè tẹ̀ fi sọ́ọ̀dù ẹ̀rọ ààrẹ. Àwọn ìyàwó ti tó jẹ ọ̀rọ̀ sọ láàrẹ ẹ̀kẹ́ máa bèèrè jẹ́ ọyá jẹ́ Andrew Zabba. Tí ọba dá pàdé pé ọyọ̀ fún máa jẹ́ wọ́n ti fún owó tó ṣe ìrọ̀lá. Ìyá àgbàlá wá dá

èèyàn gbàládà rẹ̀. Ah. àkòsí ìfẹ̀kan lórí ilé hàn ilé ọ̀tá kò rárá wípé àwọn tó bá jọ lọ́lá kódà ọbẹ̀ látòrí àwọn olùmọ̀ ẹ̀rí kọ́ wà nù hadith tí òṣìṣẹ́ ọlọ́run sọ̀dá sọ̀dá sọ wípé àwọn tó máa tẹ̀lé mi nínú yín ulul ahlami wan nuha àwọn tí wọ́n ní àmúmọ́ra tí wọ́n ní làákàyè tí wọ́n ní ọgbọ́n ó wà tó ọkọ̀ pé sùmọ̀lẹ́dí nà yẹ lónà hù sùmọ̀lẹ́dí nà yẹ lónà hù àhákàrà kò sí nǹkan tó burú rárá tí ọba atẹ́yìn bá jẹ́ mùsùlùmí ó ti fáwọn ni wọ́n tó sáfù tẹ̀lé yẹn kódà ẹni tó jọba ni alọ́lẹ́tọ̀ kó sì lè mọ́ ju àwọn ẹlòmíì lọ because ìkànkà ìhẹrẹmọ́nì àwọn èèyàn máa gbé sí làákàyè yóò jẹ́ kọ́rọ̀ èèyàn máa wo àwọn èèyàn lẹ́nu. ẹgbẹ́ ààfẹ́ nìkan sí mọ́mù nínú nǹkan tí wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ wo sọ́ra kí ni ìyẹn ni ẹ sílà kan lè rẹ̀ bó lẹ́nu yẹn ṣe tóbi lọ́dọ̀ àwọn èèyàn. àwọn bá kà wọ́n akẹ́bọ́ bẹ́ẹ̀ wọ́n bá kà wọ́ sáàkì kàtàkì àwọn bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ àyàn ká ṣe bóun náà lójú òyìn kí ni wí ní sìn. ẹ̀hẹ́ kí ni kí ni sọ náà ní sìn. kódà tí èèyàn bá sìn yẹn nílá ó lọ wọ kíní tó tóbi ìwé láwà ní. tí wọ́n sọ pé wọ́n àfa wa ní sọ̀rọ̀ lọ́wọ́ yìí. mo kò sí nǹkan tó burú rárá bóyá olówó àbáwọn ọlọ́lá tọkọ á ṣe wà ní kò sí nǹkan tó burú kódà lásìkò àwọn sálàfù àwọn tó jẹ́ mire tó jẹ́ àwọn ọlọ́lá kẹ̀kẹ́ wọn máa wà ní kálẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ lọ́wọ́ náà wọ́n sì láàyè ìjókòó wọ́n sì pọ́n wọlé kò sínú sẹ̀rí àgbẹ̀dẹ́ yẹn bá ti wá jẹ́ tó jẹ́ mùsùlùmí tó bá jẹ́ olówó ayẹyẹ rẹ̀ tó bá jẹ́ ọlọ́lá ayẹyẹ rẹ̀ tó bá jẹ́ ọba ayẹfẹ́ láàrá náà khiyaruhum fil islam ìdá fàkù. wọ́n bá ti gbàgbọ́ yìí wọ́n ti jẹ́ ní ìyẹn pàtàkì kọ́bílẹ̀ islam bá wọn tó di mùsùlùmí ìyẹn pàtàkì náà wọ́n ti jẹ́ torí bẹ́ẹ̀ dáàbò ẹ̀jẹ̀ àti ìta àyàn. nígbà wọn ni wọ́n sọ fọ́kàn náà àwọn olùmọ̀ kó jẹ́ tó pàtàkì lágbájọ́ ni à onímọ̀ náà ní ọmọ pàtàkì àwọn ẹni tí wọ́n tún lówó olówó ọba mọ pàtàkì onímọ̀ onímọ̀ ọmọ pàtàkì àwọn tó lówó ọlọ́lá kan làwọn náà jẹ́ ó sì yẹ káwọn olówó ní ọmọ bá wọn pé ìyẹn pàtàkì wọn ọlọ́lá ni wọn ẹ̀sìn gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn owó ni ìmọ̀ ni ipò ni àwọn kìíní ẹ̀ níjọ wà ní. agbárí ẹ̀wọ̀n hadith àbí musa láṣáárì ìgbìmọ̀ ìjìláàlélàhì tabaraka wa ta'ala nínú bíbá bàrọ̀ ọlọ́run ìbẹ̀lẹ̀ ìkọ̀ọ́mọ̀dún ṣàìbà káàrà gbàlagbà ká má lè ní ká gbàlagbà wà lẹ́yìn wà náà ẹni tó ti léwu ní ẹ̀kọ́ tó sàkànlẹ̀. Bákan náà, Adi tún ni ọ, Bọ̀dé Sultani Mọ́sùsẹ̀. Àti ẹni tó jí tó wà nípò agbára bí ọba, àbọ̀ wà nípò ti Tinubu wáyé. Lóṣù gómìnà wa nísìnyí wọ́n jẹ́ Mùsùlùmí. Àbí chairman ló gọ́ọ̀mẹ̀ntì wa. Ó jẹ́ ní dọ́gba. Àti ta ni àti wàhálà ìlẹ̀kọ̀ àt rẹ́yìn lọ́gọ́ ní sí wọn jà ẹ̀tọ́ pé kúrò àdáni tó ní wà lọ́kọ̀ àt kò sáfẹ́ jù níbẹ̀ kò sáfẹ́ tó bẹ̀ tó bẹ̀ ni ẹ̀rẹ́ sápàtàkì ẹ̀ pàtàkì ẹ̀ lè wà ní òjókòó ní ẹ̀ tẹ̀sẹ̀ ọ̀la fún tó burú ẹ̀hẹ́ ká lọ sí àkẹ́rẹ́ ah, láti níwájú ọlọ́ wọn náà lọ́ọ́ dolówó pa ó yá dá àfa àkárí ọ ó yá dọba ní ìsìn kárí ọ tó bá rìn ẹ̀ṣẹ̀ rí mi. kí tó dé ṣùgbọ́n ẹ̀jẹ̀ wọn tètè máa dé wọ́n ti ta lè fàyè wọ́n lè filẹ̀ lè fàyè mọ́ múlẹ̀ kó tó dé. fàyè mọ́ múlẹ̀ lè fàyè lẹ̀ gbogbo àwọn ìwà tó jù táwọn ọ̀dọ́ sẹ̀ bẹ̀rẹ̀ ń sin nìyẹn. ìgbẹ́ ah, ọba mọ̀ bẹ́ẹ̀ kó tètè dé ẹ̀sìn ló fà jáde. káàkó kó dídí ọkọ̀ bá sàrúdí mọ̀ wá àwọn alẹ̀ ní fàyè rẹ̀ lẹ́ ọlọ́yìn àwọn yẹn ponú kò sí làákàyè fáwọn yẹn rárá àtọ̀ ìjọba mọ́ta fẹ́ jòkó àwa ni àtọ́ba dé kọ́ wábi tí ó jòkó orí jẹ́ àdá máa kú ẹ̀sẹ̀rí àwọn sàlámù yìí àmúyá sí òkú ẹ̀sàlùlá sàlámù rí àwọn ọpọlọ wọn yẹn ó ti dọ́ọ̀lù púpọ̀ jù ọpọlọ yẹn dọ́ọ̀lù kẹ́ni ọpọlọ yẹn dọ́ọ̀lù gidi ẹ fàyè mọ́ múlẹ̀ kéèyàn tó dé sẹ́yìn gbé sẹ́yìn lẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ máa wá bí tẹ́sí bí nígbà wọn bá dé. Ah, ah. wọ́n sọ ẹja wọ́rọ̀ mi ìzó yẹn ẹ̀yin lẹ fọ̀rọ̀ lẹ̀ ọ́ gbogbo kíní wọ̀nyẹn wàláyà nídìí ẹ o káwà pẹ́pẹ́mẹ́ bẹ́ẹ̀ ní àwọn aláṣẹ àwọn tó wà lókè nínú kò lè ṣiṣẹ́ o. Ibùdó tẹ ní ìnáre ọ̀rọ̀ àtọ̀lọ́. Wọ́n kọ́ tẹ́wà ìmọ̀gbẹ́ni àṣọ àwọn àtọ̀lẹ̀ ìsìlámù yà. Yàrá àlẹ́ tó jẹ́ láti alákòóso gbogbo àdúgbò àmì ọ̀yá irun bọ́ọ̀bù àmì ọ̀yá irun ìdí àìbọ̀ àbálàkòóso lé family house àwọn yàrá kó àwa ṣẹpẹnẹ kẹjọ yóò yàrá sí wá sí wá lò ó ṣe kékeré ó jẹ ó dókè dókè lọ́dọ̀ àwọn tó bu tó bu ọ́lù bí wọn yóò tún polówó tó yá ẹ máa tẹ́sí kọ́lágájá pẹ̀lú ipò àti ìjà lálàtúndẹ̀ fún ọ a lè rí sẹ́yìn ẹ̀sẹ̀ ẹja ṣe ọlọ́dọ̀ ọba ni àbọ̀dọ̀ gọ́ọ̀nà ni ẹ̀dá kò kéèyàn ọláǹfààní àti lọ́ọ́ fifteen minutes ní government house àkéèké wọ́n gbọ́ tẹ́lẹ̀ wọ́n gbọ́ ọ yàtọ̀ àti ìjọba lókè lọ́dọ̀ nípa wà gbogbo nàìjíríà wọ́n àfihàn bàkẹ́ lọ bọ́ọ̀sọ̀ sọ́yà àfà ní ọ̀sẹ̀ lọ́lọ́run wí òfin márùn-ún ẹgbẹ́ aṣọ kò lè fi wéyìí sáà sọ láàrin ara wa yìí nítorí pé iná lọ́hà láyé sáwọn fi sùlùtọ́ máa láyé sáwọn fi kíkọ́ àn. ọlọ́run lè ní kí nǹkan rinlẹ̀ kó ṣe pẹ̀lú alágbára aláṣẹ ọmọ tó gbé kọ́ àrùn ọ̀dẹ̀ lè ṣe. gbogbo bẹ́ẹ̀ ń kóra àjọ ṣubúrúṣubúrú yìí kí ni kí ni àlésí tó lésí láti jẹ́. tó bá bọ́ sọ́dọ̀ àwọn ẹni tó jẹ́ alágbára dáwọ́ àwọn gòkè tó dọ́dọ̀ àwọn ẹni tó jẹ́ alágbára tí láṣẹ ní ọ̀fẹ́ máa rò pé ah, àbí sàlàfíà iná ẹ̀kọ́ àbí nǹkan bí ìwà rẹ̀ ewu nínú àwọn ẹni tọ́jà fa sàlàfíà tó lè pé wọ́n ráwọn èèyàn gbá lọ wọn nínú àwọn èèyàn pàtàkì títí tọ́jọ́ tó wá ṣe rí lórí ẹ̀dá ẹ̀dá òní nínú àwọn báwọn yẹn láyé ni o èèyàn pàtàkì ń bẹ nínú ìṣẹ̀rí àwọ láti pàtàkì èèyàn lè gbàgà fún dáadáa èèyàn lè tẹ ìṣẹ́ ọlá títẹ̀ rẹ̀ yàtọ̀ sí gírìn tábù tọ́jà fi tó gbòòrò tí ó ṣe kùjọkùjọ dẹmudẹmu dáadáa kí ló lè ní bẹ́yìn sí i tí ó dé òkú kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kọ́lá wọn náà ó láǹfààní tí wọ́n ṣe fún dáwà wa yìí. Ṣeré ẹni nì, àlè sọ pọ́sẹ̀ ìwọ mọ́sálásí a lè sọ pọ́sẹ̀ ẹ̀wọ̀ mọ́sálásí. Orí lẹ́yìn Sùlẹ́ìk lọ́gọ́tọ̀ fàárí ìdààmú wáyé. Ìyẹn dájú pé nìyẹn tẹ̀wọ̀ mọ́sálásí ni. Níbi ẹ̀kọ́, tí yẹn bá gbọ́ ló lẹ́ẹ̀mẹ̀wàá, adájú pé wọ́n máa ṣe tẹ̀kí yàtọ̀ lọ́sí. Ṣùgbọ́n dáa tẹ́ni ẹ bá ti kí mọ́sálásí tẹ́lẹ̀ tí kọ̀ǹdíṣọ̀n gbé jáde ojú kòkó máa gbọ́ fọ́sọ́bà lọ́wọ́ wa. Ọ̀dà pípọ̀ jù ní gbogbo àwọn sọ̀látù lòdó kankan kọ̀díṣẹ̀ ọ̀rọ̀ kútúbà náà ti wà lẹ̀ tí ìbá ti tẹ̀ ìyá tó má sí tí a mú wá fún wa tẹ́lẹ̀ láàbọ̀ pé ó fi ẹ̀jú sùúrù ṣùgbọ́n mi náà sọ pé òun tó dáa jù mí ẹni ẹ bá rò wá fẹ́ máa ṣe tẹ̀ ìyá tó má sí àti sọ̀látù lòdó tó wọ́n bá jẹ́ ẹ̀mẹ̀wá náà ní ìyá tó ọ̀yà máa fi lọ yìí ṣùgbọ́n dáa pọ̀ wọ́n bá ti ṣe tẹ́lẹ̀ torí wọn yọ̀ àìlẹ́ báyìí bá àrà kẹrin ọ̀dọ̀ afẹ́ sọ̀rọ̀ tara ara tiwa ọwọ́ ilé nìsí ọ̀sálámọ̀ sí ẹ̀ bí ọ̀ya ọ̀tún jáde ọlọ́ọ̀ṣọ́ ọ̀tún tún sálámọ̀ ọ̀tún so lẹ́ẹ̀kẹrin lẹ́ẹ̀karùn-ún lẹ́ẹ̀kẹlò ẹtikẹ́tì bẹ́ẹ̀ ni wọ́n máa ga èwo ti títí lẹ́ẹ̀kan nínú orí tọ̀dọ̀ sí wa lélẹ́yìn. ìgbésọ̀ tó bá lóun fẹ́ sọ láti wùdú tó kàfíra àwọn bá ṣàtìrà kókó kó ṣe ṣùgbọ́n da kíkọ́ jù tó bá ti ṣe lẹ́ẹ̀kan kó sọ̀rọ̀ ọlọ́wọ́ àlà. wọ́n lẹ́nu tó pàdé ẹ níjọ àtùmọ́kọ̀ lánìí ẹ̀fọ́ òkú pàdé ọ̀kà pàdé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni kò sí bẹ̀rẹ̀ lórí ẹ̀. ṣùgbọ́n ṣe bí díà tó bá ní mo bá wọn yẹn ń pa màálù wọ́n pàgbò wọ́n pa kiri tó èmi pa jẹ ìkúlé àtẹ̀mí náà wọ́n tọ̀ ní ìdí jà náà. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك